alábà àwúre bó ṣàwúre gan bó níwà <laughs> kò lè ṣiṣẹ́ ẹni rẹ lọ ìwà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni bí lọ ìwà náà ni wọ́n máa ń sọ obìnrin sọ̀wànù ó lóun ò lórí ọkọ báwo ló ṣe lórí ọkọ ìgbà tó jẹ́ pé ìwà rẹ̀ ò dáa bàbá báwo ló ṣe ń wùwà báwo ló ṣe ń wùwà sí ìyàwó báwo ló ṣe ń wùwà sí gbogbo àwọn alábàágbé rẹ ìyá báwo lẹ̀yin náà ṣe ń wùwà ẹ̀yin ọ̀dọ́ toró báwa náà wì báwo ni ẹ ṣe ń wùwà ìwà rere ni kẹjẹ kí ó máa ti ọwọ́ wa jáde níbi gbogbo tá a bá lọ torí tó bá fayé lẹ̀ lẹ́nìí ìwà ẹ ló máa máa tẹ̀lé ìwà gan ló máa tẹ̀lé ọlọ́dọ̀run ìwà náà dẹ̀ ni àwọn èèyàn máa máa sọ pé ah lágbájá ó hùwà re lágbájá ó hùwà burúkú ó wá kù sí ẹ lọ́wọ́ o àmọ́ èmi ń sọ fún wọn wípé kó o yọ ìwà rere láàyò Àyìnkẹ́ Kújọrẹ ni mò ń jẹ́ ọmọ bíbí inú Wonder Dayo Kújọrẹ á sọ̀rọ̀ fetefete small but mighty of Miliki Express bẹ́ẹ̀ sọ pé coded but loaded èmi náà mò ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ń retí kí n sọ pé ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fún un bẹ́ẹ̀ ni èmi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ mo kí gbogbo ojú tó wò mo kí mo kí mo kí mo kí kábọ̀ sí orí àkọ́tún ètò Miliki Express mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lọ́nà lẹ́yìn òdi mo kí kábọ̀ sórí àkọ́tún ètò àìtó Miliki Express International tó ṣá proper Yusuf Olúmọ̀sọ́lá ní orúkọ ti tèmi ọmọ bínú Simeon tó inú tab ní ṣíṣí aka Funky Fried ọmọlẹ̀ tó gbásíkì tó dùn tó kí tó tún ṣe kí tó yí gbogbo. <laughs> inú mi bí dùnjú lákọ́ mi bí pọ̀ ju ó tó jọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni ó tó ìjọ́ mẹ́ta mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ẹ̀yin ara lé. gbogbo ẹni tí ẹ wo ẹ wo àti ti délé ẹ̀yin náà ti mọ̀ pé ó oh, bíbù sọ látàyìnkẹ́ bá ti wà ń bíbà ó máa ń dùn ó máa ń yí ó máa kí ni ó máa ń yí gbogbo. nǹkan tó ṣẹlẹ̀. adiwa ni. Bùsọ́lá já wọn sí. mo fẹ́ já yín sí tán ni. a tún ti gbede nìyẹn kíkan ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ kò gbá gígbí ló jáde síta gbangba o music producer tó gbásìkì bíi tèmi báyìí kí ló sọ ó sọ wípé Lil Kesh kò lè ṣe kí ni kò lè rẹ́ẹ̀nà jìnnà bó ti ṣe sọnù ah. wọ́n ní pé kí ni rẹ́ẹ̀nì wọn kò lè pé mi ò mọ ìdí tó fi sọ bẹ́ẹ̀ o àyìnkẹ́ kí làwọn sọ sí báyìí nìyí ẹ tara ṣàṣà ẹ gbàǹdì ẹ lọ sórí ẹ̀rọ ayélujára yẹn ti Instagram àti Facebook láti mọ ohun tí wọ́n rí tí wọ́n fi sọ bẹ́ẹ̀. Bisola, ṣé mo pé mo miss ẹ wà tara sàsà tó wọ́n sọ. Mo ṣe ìyáàsà rẹ̀ nínú mo rẹ́rìn. Ẹ máa tara sàsà. Ah, nígbà kìíyàn kan wá dẹ̀wò, wá dẹ̀wò èèyàn kan ọ̀dẹ̀. Àbí o, sáwọn aláwọ̀ sọ bẹ́ẹ̀. Sáwọn ọlọ́run ni. Wọ́n wà ní fọ́nkì ló sọ bẹ́ẹ̀. No, Bisola, Bisola, sáwọn ọlọ́run ni. Àbí o, àwọn kọ́ lọ́lọ́run wọn. Ah, ah, gbogbo ẹni tí wọ́n nílé ètò yín, ètò wọ́n ṣì tẹ̀síwájú lábala entertainment news. Yé, nǹkan tí mo gbọ́ ẹ̀ gbọ́ o kí ló gbọ́ Bùsọ́lá sáwò Alimat Abubakar gbogbo àná la mọ̀ tá a bá ń sọ̀rọ̀ àwọn òṣèré tó dúró re lórí eré àwọn àgbéléwò wa káàkiri yẹn ti mọ̀ pé àlefọwọ́rọ́ oh, Alimat Abubakar àlefọwọ́rọ́ Alimat Abubakar jáde Bùsọ́lá bí wípé kí ló sọ. kí ló sọ àfi pé ìwọ ló sọ̀rọ̀ kí ló sọ <laughs> ọ̀rọ̀ ọlọ́rọ̀ àtiwọ́ Bùsọ́lá kọ́lọ̀ ẹ̀yin ara ilé ẹ má dàbò sọ̀rọ̀ àlọ́jà ayé má tàbí wákà sọ wípé ọ̀rọ̀ yẹn ó ló ń bẹ sọ sọ sọ ìwọ ló sọ Àyìnkẹ́ sọ. ìsókè ayé má tàbí wákà sọ wípé wọn ò tí ì jábàálẹ̀ òun táwọn táwọn olóyìnbó máa ń sọ i'm still a virgin but no. still virgin. mo ti serious mo ti serious ẹ jẹ́ ká wò hmm. ṣé bóun ló mú ara rẹ̀ Hmm. tó fi sọ irú nǹkan bẹ́yìn wípé hmm. wọn ò tí jábàálẹ̀ òun. Eh, ṣé ah, ah, ah. àwọn èèyàn dé wàá ń ba lagidi irọ́ ni ìwọ wo mo wò pé water pin kí ló kàn yín bẹ́ẹ̀ ṣé fóun ló mọ rẹ̀. alára ní mara rẹ̀ alára ní mara rẹ̀ na èmi gan bí mo ṣe wà tí mo ṣe já ìkẹ́kọ̀jẹ́ wọn ò tí jábàálẹ̀ mi mo mọ̀ pé kò ní gbàgbọ́ níbọ̀ mi ìrìn mi àríkẹ́. Busola, I'm still a virgin. I'm still a virgin. Èmi gan virgin wa. Èmi gan kan. Oh, first kí ló sọ yìí wọn ti àdìkọ ah, tá ní mọta bọkà sọ fún àdìjọ lẹ́yìn kan bá rí mi ẹrí pé mo lọ Jerusalem èmi bìlìfẹ torí àwa virgin a máa ń mọra wa mo bìlìfẹ so mo mọ̀ pé òótọ́ ni ẹni tó bá dé wà gbà wà gbọ́ <laughs> ṣé kí n tutọ́ sílẹ̀. mo ní ìgò ṣe bẹ́ẹ̀ àyìnkẹ́. kárí wa. <laughs> so entertainment news ó ṣì ń tẹ̀síwájú ẹ má dá Àyìnkẹ́ lóhùn mi ò nífẹ̀ẹ́ sí rárá rárá mi ò gbà hm. bí wọ́n ṣe ń lo àwọn artist nílòkulò bí wọ́n ti ṣe mú wọn tó ń ṣe wọ́n bó ṣe wù wọ́n torí pé wọ́n fẹ́ jẹ́ kó tayọ tágan ló sọ ọ̀rọ̀ yìí ọlátọ́bí ẹ máa pariwo yé bẹ́ẹ̀ ni ọlámídé gangan ló sọ ilé ó bọ́ síta àwọn bàbá káyé lu àwọn artiste nílòkulò ó bá àwọn promoters wí àyìnkẹ́ wọ́n wí sọ àbí wí sọ. kọ́mọ digun digun digun digun. Bùsọ́lá gan tóbi ẹ pariwo yé nígbà bá yá torí mo tóbi. dùkì kókó ẹ ti sáré o entertainment news ó ṣì ń tẹ̀síwájú hmm. lẹ́yìn ìdákẹ́rọ́rọ́ hmm. ọlọ́jọ́ pípẹ́. Hmm. Lọ́lá Margaret ó máa padà sí orí social media torí nígbà kan ọ̀rọ̀ kọ́ ṣàjáde kan bóyá lọ́lá lọ́lá magẹ̀ gbá oògùn olóró kan gbá kan kan àmọ́ inú gbogbo àwọn èèyàn dùn inú àwọn olólùfẹ́ rẹ̀ dùn wípé ah ah after tó ti lọ for a very long time jẹ́ kí wọ́n ti ẹ̀gbúrú ẹ̀ wọn mọ́bi tó lọ social media gan wọn update àwọn fans wọn lọ́lá Margaret ti padà inú àwọn agọ́dù torí èèyàn wa lọ́lá Margaret ah, lọ́lá Margaret wá yẹ wá sí àwọn òmù di àmú bad bad part nǹkan tó sọ nípa lọ́lá Margaret àwọn òmù lò bọ̀ inú àwa dùn wípé hmm. lọ́lá Margaret ó ti padà ó ti wà active kódà Tóyìn Abraham sì sọ pé múvì ti yá o ká máa ṣe lọ ká máa ṣe lọ <laughs> ẹ kákásẹ̀ rẹ̀ ní fẹ́rẹ́ jogi Mr Easy all of my property property wọn báyìí nìsín ẹ̀yin náà ti mọ ọ̀dọ̀ ẹni tí ó wà ọmọ Ọ̀tẹ́dọ́lá àbí ọmọ Ọ̀tẹ́dọ́lá wọ́n ní pé lọ́wọ́lọ́wọ́ àwọn sì wà ní rẹ́gí kò sí kankan tí ó ṣe kí ni tí ó ya àwọn ẹbí mi náà ṣe wà rẹ́gí náà ni wọ́n ra rẹ́gí á wà rẹ́gí lọ náà ni. mo hmm, ní hmm. regularization something something rí jù báyìí lọ ní abala entertainment news ẹ má gbé kúrò lórí sùn kí nìdí torí pé èní ọ̀ ó máa dùn gẹ́gẹ́ bá a ṣe máa ń mú wá fún yín